This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.smartwatch.com slash donation. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أسأل الله العظيم رب العرش الكريم أن يجعلني وإياكم ممن غنموا أوقات هذا الرمضان أسأل الله تبارك وتعالى أن ييسر لنا فيل الخيرات في هذا رمضان أسأل الله تبارك وتعالى أن يرزقنا ترك المنكرات في هذا رمضان أسأل الله تبارك وتعالى أن يجمعني وإياكم في دار رحمته جنات النعيم وأسأل الله تبارك وتعالى أن يتقبل مني ومنكم عباداتنا في هذا رمضان وأن يجعل رمضان عواما علينا عديدة يا رب العالمين اللهم أن نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها يا أرحم الراحمين وصلى اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته insha Allah ta'ala ya ko muriyawa muri ana mata uba mutu iranan ini ya kula jini ihana ni eureba inuhu September idai 2007 don muri meka ihana yinyi papa ini hu Ramadan ini idai 1428 idai akahi nyori efe kyerere na ate owurri hijja ọbẹrẹ mu nínú tómori mi hijira wọ́n maka wọ́n medina sallallahu alayhi wa sallam ọmọdé wọ́n ti ẹ̀mẹ̀ pé qur'an abẹ́ ilé ìyìnbọn ayọ̀rọ̀ ọbẹ̀ ilé ìmúlẹ̀ àkàrẹ́ ilé ẹ̀wọ̀n náà ìkẹyà bá ṣáà ní inṣàlá ọ̀gá alá abẹ́ òṣèlú tó jẹ́ òṣèlú أعوذ بالله سميع عليم من الشيطان الرجيم من همزه ونفسه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من فضل الله وتتقون أياما معدودا فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى مميزة وأن تكونوا خير لكم إن تعلمون الله سبحانه وتعالى وقع أعوذ بالله من الشيطان الرجيم من حمده ونفسه ونفسه يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ومن سبحانه وتعالى قطع يا ايها الذين امنوا ما دام ما تتعاضوا كتب عليكم الصيام ما أكثر أو أبا بكرة كما كتب على الذين من قبلكم أنتم الشريك وبابوه لن يرسوا أبنائك الجلدوا أبنائك لعلكم تتقون هو نعم الرجل التفسير آه إمام علي صابوني رحمه الله فقال يا أيها الذين آمنوا أولئك آمنوا يا أيها الذين آمنوا أوكي ناداهم باللفظ الإيمان ومرنا هو للقوم أيضا سمع ليحرك فيهم مشاعر الطاعة هو مرنا مكا ومنين إفامين آه، أو إفاعته سبحانه وتعالى وأوصي يا أيها الذين آمنوا آية ويوم أبوك دور مني أمر سبحانه وتعالى أقبض الجلالين دور العباد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ọmọdé سبحانه وتعالى كأن àlà إن náà dọwọ ẹni lè rí èyí la òun ló sì dá ẹni ìrírí àgbọ̀wọ̀ wà á wúkú ọmọ nípa ìgbàgbà ìyá ayọ́wà lórí ní nà ánà nípa ìjọbẹ̀tẹ̀ ó lórí àbá àgbà owó àyínà náà ẹ̀kọ́ ọ̀dọ́ o. ẹ̀ ó kakọ̀ lórí ọmọ nípa ìjọba ẹ̀yìn ìrírí ìjà àwọn ọjọ́ ìpínyà ní ẹ̀yẹ ọmọ ìlú dúró kama bọ́ọ̀mù kẹ́ni ní ìdọ̀tún ní ìmáyì kuma dáìka ilé ẹ̀yọ́ àwọn abẹ́rẹ́ ọ̀rẹ́dọ́ọ̀lù bẹ fẹ́ sí ìlú bẹ màtúwòrì àwọn kápẹ́rì nìyẹn ní bẹ́ẹ̀ náà mẹ́ alárọ̀ bí yẹn lọ pẹ̀lú bẹ fẹ́ tó lórí ẹ̀ ní. àlùkò dúró ọ̀nà ní ìlànà iná ń dẹ́wà ẹ̀ náà wọn náà bílẹ̀ ẹnu dẹ́ka ó dúró ní ìlànà iná náà wọ́n kíkà ó dúró ní ìhàtí wọn náà mi. ẹ bá ọ̀sẹ̀ náà òmórí أهمية للإيمان وفي أيها الذين آمنوا وأمر من قدوا أيوة من يسير هنا يمكن إسامي أو ذات إيه مريد ويفيهم تجربة الإيمان دمولي النوع دمولي النوع وكاتب إيمان دمولي أهوانك أولا كتب عليكم الإيمان أي فرضوا عليكم صيام الشهر رمضان ọmọ oríko náà máa bá bò wá ọjọ́ ẹni ọmọdún kama kutiba ala alladhina min qablikum ay kama furida ala al-umam min qablikum an kinna ababo an komori kona wa ta'ala ma ababo lodo ila gurini ana ke eh na do wa ne la'allakum tattaqun ay litakunu min al-muttaqin lillah هو علم الكهنم هو مريد المجتنبين لمهارمه هو هناك هو كنف وليه عبد الله مريد ومريد سبحانه وتعالى والعدك تقوى هو نيه مريد شيخ الإسلام ابن تيمية رحمه الله وقع التقوى أن تجعل بين بينك وبين عذاب الله وقاية ìdáná ẹ̀ wọ́n mọ̀ yìí ọ̀nà òkú àmọ̀dúwádìí anyị ịdọnụ si jẹ nwere oyi ewuru omori and engine yẹn si jẹ nwere ewuru omori yi idọyi ejide na-abụ ma haram ọhụlọ kana kwa ụlọ ya ọkụkọ na-eka omori omini kuma wọn tụta ahị bi awami kuwa maturu kuwa shọwe abudu na omori mi ilẹ̀ hurukatun wa anyi ala kadar lè ti sọ́ọ̀ ọ̀nà nàlẹ́ àákò ní ìmọ̀ wọ́n lórí ìta àkọ́ ọ̀nà. ọmọ rí wọn àwọn tààlà ọkà ìyá ayé wa lẹ́rí ní amánú máa yẹ ọ̀nà ẹ̀kọ́ ọ̀dọ̀wọ̀. kútìbà alẹ́ ìkùnú síyàn máa tẹ̀lé àwọn abàbọ̀ tó àmọ́ máa nà máa bàbọ̀ òde. kàmá kútìbà alẹ́ lẹ́rí ní àmì kọ́bùkù gẹ́gẹ́gẹ́gẹ́ àmì ìyàrá ìyìn ní àgbà àgbẹ̀ òkè náà ìkẹ́ ẹ̀rọ wọ́n ìfọ̀ fẹ́lẹ́ àwa tó ń kiri kí á bá wẹ̀. gẹ́gẹ́gẹ́gẹ́ mọ́mọ́ ẹ bá rẹ̀ ní ìràpọ̀ náà fi ẹbí wọ̀ bẹ̀ ní. káf kámá ànànkà olómùlà kàìrẹ́ nù. bọ́ọ̀dù nǹka ànànkọ́ mẹ́rẹ́lẹ́ olùdó àwọn ọdí àṣà àwọn mẹ́tìrẹ́ tẹ̀lé olùdó àwọn ọdí àṣà ọdí ọdí rà wẹ̀ nù. àbí ànànkì máa ṣọ́ mẹ́rẹ́nìní náà ń dúró àbá mẹ́tìrẹ́ tẹ̀lé wọn àbí àná kí màá sọ dáìkì yà máa sọ rẹ̀ yẹ màlẹ́ta yẹ mẹ́lẹ́ yẹ màá fi òfé ìlú àbọ̀ mẹ́rẹ̀ yẹn. àrùwọ̀ mi dọ́ka ọ̀sán ni ọkà àtàṣbíhù الإيجاب بالإيجاب أو الوجوب بالوجوب تشبيه أي شيء من من الله سبحانه وتعالى أي شيء كنتها àbí jẹ̀dá wòtá ọ̀bẹ bá abẹ́rẹ́ náà dìde bẹ́ẹ̀ rẹ̀ wà bẹ́ẹ̀ ìlànà èwù so ìtẹ́lẹ̀ náà wọn náà fa ààrẹ ìmàwẹ̀dá abàbò kàfẹ́sọ̀ àbẹ̀nàbẹ́ ìlẹ̀kùnrin yìí ní àníbìlẹ̀ yìí ní nàbẹ́ bẹ́ẹ̀ rẹ̀ wà bẹ́ẹ̀ àmà ẹ̀mìsọ̀ wàláwù alam mọ́lẹ́wà kàwé ọ̀tún mi ọ̀nà tó ń lọ lọ́wọ́ lọ́wọ́ ọ̀ معاذ ابن جبل رضي الله عنه ọkà àwọn onínà tí ó kúrò àjẹ́nà ọkà ẹgbẹ́ ọmọdé ọwọ́ ọkà akẹ́mẹ́ tààṣọ dáàwọ́ bárí pàtí dé dáàwọ́ ẹkú ìlú rẹ̀ àbẹ́kú ìlú rẹ̀ ọkà ọmọdé ọwọ́ ẹni àṣírọ́ ọ̀tún ní ìlọ́tọ́lá ìṣáwẹ̀ kuma ọ̀rẹ́ mọ́nà don tó wọ́n sọ̀lá ọ̀rẹ́ sọ̀lá tọ́wọ́ ṣáwẹ̀ wọ́n ní ọ̀bí àwọn ramúlẹ̀ mọ̀kànlọ́bọ̀n tá a ṣáwẹ̀ inú tó ń kò náà ẹgbẹ́ ìjọba dákì hàn ní ìdáhùn dáhùn kuma ìjókè ọ̀nà ọ̀nà mọ̀lẹ́lẹ̀ tuntun wọ̀ ọ̀gá dákì náà mẹ́ta ọ̀dọ̀ tó ọ̀rọ̀ náà yẹn mú pé wẹ́ẹ̀ yẹn mú pé sísá ọ̀làrí ẹ̀hún wẹ́n ní sọ òkú náà jìn tó kátọ́ ẹ̀mí ní sọ wà jìn tó tó sísá ọ̀làrí àjìn ní ìhà tó wúlẹ̀ bá kú àjìn náà wọn. ọkà àwòrán náà yìí kiri kejì gbogbo onímọ̀nù mọ́lú kú mẹ́ta kutuba alẹ́ kiri kiri yá kama kutuba alẹ́ lẹ́dínà mi kọ́ bí kú làálàkùn tẹ̀tẹ̀kùn ọ̀tọ́ nínú a ní ọkwa mẹ́ka ọwụwa jibi abụọ wee a na-ata ụwa osisi oye pụrụ ewu ọhụrụ eyi enwere láàrin ọ̀rọ̀ àgbé àjẹjà wàhálì tó mú ní wọ́ṣáwọ̀ ramadan. dọ́kà á ní ọ̀n tó mú sílẹ̀ sọ́la alámọ̀tá yẹn kẹ́mi ní kíkẹ́ kẹ́kọ̀ọ́ don wani ki jannat wani ma ni na rufe la'allakum tattaqun o wa nyan nan nan ago ko lo ni ma o ko re eh, isana ikata halal na wo ni won ni ko le wa yi ayo ko ayo ni ni ko ko na wa se e ya ni ni ni o re wa yi àwọn ọmọ ìkànnì ọ̀tọ̀ náà wọn ẹ̀wọ́n ní ìṣe ìwé ọ̀rọ̀ ayé ní ara bẹ́ẹ̀ tó kọ́ ọ̀rẹ́ rọ́bẹ̀ ọ̀dọ́ yẹn wà á tọ́ sí kọ́tà mọ̀mọ́ mi nìyí àbọ̀ ọdún mi wọn ti gbé náà ní náírà yìí là alakun limaala là alakun tẹtẹkùn ó yà dúnyà wọn ní wọn kọ́ owó yẹn kọ́ wàá nà mí ẹkú lòwú rẹ̀ mí nà àlòkù lòwú rẹ̀ ọ́ ìtẹ́lẹ̀ kàkẹ́ rẹ̀ halal o inú sọ́ọ̀rì inú ìní ọ̀rẹ́ mi wọ́n gbòòrò lọ́nà àbọ̀tẹ̀tẹ̀ àádọ́ tó wù náà wù ẹni sẹ́ni kú ọ̀rẹ́ aláàlú kú ààrẹ ọ inú mọ̀ ọ̀dọ̀ wẹ́rẹ́ ká àbíjẹ́ náà kúrò nàrà ọkú àmẹ́ká àwọn ọmọ ìmọ̀lẹ́ ọmọ ọmọ ìjà tó ńlá ọdún sọ́mọ ọmọ ìlú àbá yìí. àgbẹ̀ká wọláhí wẹ́nyẹ̀ mọ̀ yóò lóyún àbí ìsìlẹ̀ mọ̀ ní ìlú rẹ̀ wọ́n yẹ mọ̀ yóò lóyún ẹ̀ma náà rọ̀ wọ́n. àgbẹ̀ká àdánà máa fa nǹkanì tí ní ọ̀nà yìí ń wọlé fún ọmọ àgbà tí wọn náà kì í lọ́mọ wọlé yìí àgọ́dọ̀ mi ká alifulaami dálíkà ìtìjáàb láàárọ̀ ìgbàgbé buda liman liman lẹ́nu mọ́dàbí àwọn lẹ́nu mọ́dàbí lẹ́nu mọ́dàbí lẹ́nu mọ́dàbí للذين يتقون الله حق التقوى لأنه يزن بالمؤمن القيامة نزل ẹni ọmọ ní ọdún mọ́ yìí ọgọ́dẹ̀ ká ọkùnrin dáadáa pé túnmọ̀ ní ọ̀rọ̀ náà ká tòun náà túnmọ̀ ní tòun náà ń lẹ́yìn àǹfààní náà mẹ́ àdúgbò yìí ló lè lò ẹ̀yìn àdúgbò yìí àwọn yóò wọlé ọ̀nà anámọ̀nìbọ̀ àpẹ̀hàjì gbẹ́yìn bẹ́ẹ̀ ká ẹ̀yìn ìjẹ́ nípa ẹ̀ka ilé ilẹ̀ àmọ́ nínú ìgbọ́dá tá a jẹ́ ní ilé ilẹ̀ yìí ọ̀nà kẹta ilé ẹ̀ náà àmọ́ nípa níbi ilẹ̀ ẹ̀rẹ̀ ní mọ́nà gbọ́dọ̀ ẹ̀ nípìlẹ̀ àmọ́ ẹ̀ ń tọ́kùn náà rà wẹ̀ كذبت أصحاب الأيكة المرسلين إن قال لهم أخوهم شعيب ألا تتقون كذب كذب آدم المرسلين إذ قال له أبوه بود ألا تتقون أبني بالميري هذا نهر مقاوة والواد جاكتا ألا تتقون لن يغير مني àwọn yóò mọ ní ọjọ́ ilé kura ẹnkọ́tọ́ náà rẹ ńlá ọ̀ṣà wọn àwọn yẹn ní àbáyé yẹ ẹ̀yẹ wọn yóò mọ ní. kùmà wọ́n kọ́ ọ́ ní wọn yóò mọ ní. dáa ní kí ni mo ní kò ojú ìyẹn wọn yẹn wannan wannan wani kuma yana ne kuma wani kuma wàhálà yẹn wọ́n wọ́n wọ́n yìí ọdún wáàjì bíi ká bíbí ni èmi yẹn wọ́n wọ́n yìí wọ́n wọ́n wọ́n nínú imam Ahmad ibn hanbal imam Ahmad, sinna wa jama rahmatulah ọni a invite ka anyi ojú ẹni tó wà nínú àyíkàtà àrùjẹnu ọdún mẹ́rin ètùtù ọ̀bá n'ọka aṣáàdàbà ni kùnyẹ́ nà tẹ́lẹ̀ o láàka akọ náà rẹ àka àtàkà ẹ̀yìn yẹn n'ọka ìmáàmù ahmadu àrẹ ọ̀là àmì ẹ̀mú nìkà iná rẹ. ẹ ìmáàmù ahmadu ẹ wà ní bọ́ọ̀dù ẹ ń dọ́kítà ọ̀dọ́ ọ̀dọ́ ẹ̀ ń gé mi ẹ̀mí ẹ̀ ìmáàmù ahmadu àrẹ àmà ẹ wọ̀ wọ̀ bá àwọ̀ ká jẹ ọ̀hẹ́ kàjẹ nínú ẹ̀yẹ mọ̀mọ́ mi dọ́nà àmàkùnrin ká ilé òye òye gidi ẹ̀ jẹ́tí yá àgò burúkú ẹ̀ ẹ̀mí ìmọ̀ràn burúkú ẹ̀ lọ́sà dàgbọ́ náà dọ́mà sọ̀rọ̀ àjẹnú àjẹnà tó hẹ̀ ọ́ àdáwọ̀ náà tó bá pé ìwé ìwé àtúntà tó èjìnà òmòrì òkè lájẹ̀ ọkọ̀ náà àjẹnà nù kàbùkù wa nyẹ́ mọ̀lẹ́ wọlé fún ahmed ẹni ẹni mọ̀lẹ́ wọlé ọ̀rọ̀ àbúrò àti ìgbẹ́rẹ́ ìyẹn mọ̀ ìdílé ẹni mọ̀lẹ́ wọlé òun yẹn gbọ́dọ̀ náà nyẹ́ mọ̀lẹ́ wọlé. wọ́n yà kọ́ dáhìn ká bẹ́ẹ̀ ni ọmọ náà ẹni tí bàbá àti ìyára àkọ́nà ìmọ̀ àmàlà dé muhammed yẹn dɔk ɛwɔ mo da yɛn nike ni ɛna deɛ no anama na ɛna abe ne kora ho dɔk yɛrɛ ato na kɔsɛn rahimahullah so takoɔ no ahohɛ bi ne no ɔɔkɔ ɛsɛ fɛdɛ ɔdɔ abo wahala pàtàkì tó ɔnyɛ nyɛ ɔwɔ bolo ama wɔn wahala yi nyɛ ina ɔmo do ɔnyɛ ɔwɔ bolo àwòkọ àbísẹ́ náà kẹ́ ẹ lọ́yà náà kọ́kọ́ lè nyẹ́ ɔwɔ bolo ògbóni ọ̀dà àkọ́wà. àbíjẹ́ náà ìṣẹ̀kọ́ wà ní ọ̀rọ̀ ẹ̀ wọ́n yẹn lọ́wọ́ lórí lórí ní ìṣẹ̀kọ́ rọ́ọ̀dọ̀ ní ìṣẹ̀kọ́. إمام البخاري أو جاء جزء يقول كم صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب أبواب الجنة وغلقت أبواب النيران وسلسلة الشياطين. أو إجابة هنا نعم، إن رمضان هو رمضان أعبد الجنة مبهين سبان أبن يسين كما أعبد رأتك يكوني ودك شياطين شياطين من يرى سواه ara tún ṣe ṣe ìtọ́ni ni lẹ́lẹ̀ tó ṣe dáàbì ní abẹ́tẹ́ mi ó bí etí bí ọba àmì kọ̀rọ̀ wẹ́n kó wọn ní wọn kàwé ọba àmì kọ̀rọ̀ wẹ́n nípa náà ń pèrè bí ní ìbọ̀lá àgbà ọ̀nà rọ̀mọ̀dá náà yà ó wọ́n wọ́n obìnrin náà yẹ kàdé ọgbà táì ilé ẹ̀ náà mọ̀gbà ni àwọn àgbà ti mú ọ̀rẹ́ yẹ wọ́n ní àmì yẹn yọ. wọ́n pa owó rọ̀mọ̀dá tó wọ́n ní ìyẹn níta ọ̀yìn ní náà ta ó rọ̀mọ̀dá náà ní ìyẹn tó kéde ní. làálàbọ̀n kọ̀tàkùn táà kọ́ ma wàhálà yẹn wọn ní mílíọ̀n náà àbáwọ̀ níbẹ̀ wọ̀ wọn ní ẹ̀fẹ̀ ìlànà yẹjẹ aláwọ̀ náà rẹ̀ wọ̀ ẹ̀rọ gbogbo ní nàìjíríà yà tọ́kẹ̀. omori fún mi lọ́tọ̀ àlà kọ́ náà náà àjí mi àìsí ọ̀nà kò lọ́nà rọ̀rọ̀ àyè ní àwọn olóògbé omori wà mẹ́ka àbójú ọ̀nà àyà òmùn ìgbèsè ọ̀hún mi kàtà ó ti yọ jẹ wẹrù lọ́pẹ̀. Tòmọ́lì mi ní òwúrọ̀ àná kó tó tó. Sọ ẹ̀wọ́n jẹ́ mẹ́lẹ̀ wọ́n ẹ̀yìn wọn nílò mọ́tò ìgbà àìkẹ́ náà wà mí. Wọ́n yàn wá wọ́n rẹ̀ wọ́n ní lọ́jọ́ tó ti náà wọ́n rẹ̀ wọ́n ní gbọ́ọ̀lù ìgbà nínú àwọn ọmọ. Àgọ́dúnlé ó fi ètò ìtúnyẹ̀wọ̀n ní gbogbo ọ̀rọ̀ náà ní ní rọmọdán náà a ní bí náà wà sí àti ìdíkà kọ ní rọmọdán náà bẹ́ẹ̀ kò kà nínú ìjọ wọn gbogbo nínú bẹ́ẹ̀ lẹ́yìn ìdílé ìwúrọ̀ ah, náà kó di òyìnbó a rò ká ní rọmọdán náà wọ́n yẹn lọ́ọ́ ta ká á ah, wáá ka ẹ̀rí dì mọ̀nà mọ̀nà yẹn bí wọ́n ti lè dám ní mọ̀nà mọ̀nà yẹn wọ́n mi náà wọ́n mi àbọ̀ ìbáyìí ní mọ̀ mi àmì sábà mi tẹ́ ẹgbẹ́ rẹ̀ ọ̀gá yẹn ní سبحانه وتعالى أفا ومن يتق الله يجعل له من أمره يسرا أغفر لك كان يوم يوم ومن بعد ما يوقع عبدين عبدين أبقى يزال من نكاح أرى عوى نرجع أن يكون من يقرأ عادي أبقى يزال من يقرأ فتبقى يزال من يقرأ أنزا ومن يتق الله يكفر عنه سيئاته ọ̀rọ̀kọ́ náà ká a ní ọ̀rọ̀ ní òhun mọ̀lú èyí mọ̀lú ọmọdékò ní ẹ̀yìn gbọ́ ọ̀nà fún mi ní àná akọ̀wé àti àbúrò yẹn rẹ̀. wọ́n orúkọ rí àǹfààní ilé yìí sọ̀rọ̀ ní sákòwà àní ní rọ̀mọ́tà náà lọ́dọ̀ àyàn. àgbẹ̀bí ló kọ́ ní ìrọ̀lẹ́ ọ̀rọ̀ ọ̀bẹ ká òbí jẹ́ ọ̀rọ̀ orúkọ nà yóò mọ̀ iná ọ̀nà onye ní kí n bá bọ́ọ̀tù yóò mọ̀ ọ̀nà ìmọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bẹ ká ọ̀nà orí ìgbóyè ọ̀rọ̀ iná ọ̀nà onye ní kí n bá bọ́ọ̀tù yóò mọ̀ bọ́ọ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀bẹ ká ọ̀nà okoro ti yẹ lọ ìrẹ̀kọ̀ ìtẹ̀ ọ̀dọ̀ kọ́ra nù inú náà ọ̀nà ọ̀rọ̀ ọ̀rọ̀ umuri akadere no akadere yo umuri shamira dauna inu wa ono na hapi agodere ka iri akato de uwa ono uwa diyo uwa ono uwa yiri yo uwa ono uwa yiri yo umuri kama wa jana uwa ono uwa yiri yo umuri ki izana i orukura ahure no bawo uwa ono uwa yiri na ka o oh, uwa yiri on tumbo sallallahu alaihi wasallam كان أجود الناس أنا ميدان كيكري كما أعرف في رمضان إن رمضان الله ميدان كيكري àbẹ́bí mi náà sọ̀rọ̀ yìí wà ní inú ọmọ nǹkan mi wọ́n yé àwọn yóò mú mi wéèrè láṣọ ọ̀rọ̀ nǹkan ìyá akó sàráwì bí akó ọ̀bẹ tí ó ti ìyá akó tó ti dá àyínáyà ìyá akó náà sẹ́bi تسأل عني إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وأقول في صلاة عن نواي نوني إلى كن كن إلى إلى قوي بريد إلى كبا أقول لكم أنت كتب عليكم الصيام وما كتب على الذين من قبلكم لماذا لعلكم تتقون جعلني الله إياكم من المتقين طيب اهم اهم ما بقى يا ايوه بما سبحانه وتعالى اياما معدودات فمن كان منكم مريضا او على سفر او على سفر فعدة ايام اخر وعلى الذين يؤمنون لكم طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تكونوا خير لكم إن كنتم تعلمون الله سبحانه وتعالى أياما معدودات أكون ملكا أكون ملكا أن يبارك ẹ̀kọ́ àgbọ̀ ìlú náà ìdílẹ́mbà ní bàbá káwọ́ká ká ọ̀dí ètí ẹ̀kọ́ ìlú náà wà ní ìlú ànàmbà ìbá àná ọ̀gbọ̀rọ̀ kọ́. ayé ọ̀gbẹ̀ máa ní dáa òmòrí fi ẹ̀kọ́ ìjẹ̀kọ́ ọ̀rẹ́ kàkà sílẹ̀ ká bí a ti ń bọ̀ ọ̀rẹ́ kàkà sílẹ̀ ọ̀rẹ́ bí a ti bá lẹ́yìn àti agbẹ́rẹ́ àwọn ọ̀dẹ́ àti ìbáyọ̀ àyà màmàdùdà olórí ní kí ẹ àná òun. ẹnna ẹ̀ka ọ̀hún ní àdébáyọ̀. ومن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر أن كان انه من احتمال الكار داوود فعدة من ايام اخر وفي ẹ̀fọ́ ẹ̀ ọ̀dìnà ẹni kò ní ká ara àwọn ọ̀rẹ́ ọwọ́ ẹ̀ ọ̀dìnà ẹni ọ̀nà àlẹ́ ẹ̀rẹ́ àkókò wọn àjọ àrùká àkókò àmúlò yìí èsì sáńtà ẹni kò ní ká ẹni wọ́ta. வேறு ஒவ்வொருவரும் என்றால் அனைத்தும் மீண்டும் அறிவிக்கும் போனாலும் ஆனால் என்ன உண்மைதான் அதுதான் குரான் சொன்னதாய agọwa mẹta kọfà ni agọwa tí o yẹ kẹ́ ẹ̀yẹ kiri ní kiri sí nana ni so omori kan funu kan na mi kun mari dɔn ana ka nya la ina o mimi ana ka ka aa ɛnwa ajɔ awo ala sabari alikaba ahu le ndo o si ta fi kɔta ima na a nyi kalima ina kana ina ka dɔ dɔ na ina. ومن كان منكم مريضا او على سفر فافطر anu nɔ ilé yi dɔnari dɔnri tanu fa idza tobi na ya mi kɔkɔ ìjọ náà ó lè fi jáde náà ɛkó ɔba nínú rɔba ara ara jẹ́ tó ɛhún náà rẹ̀ ọmọdé bẹ́ẹ̀ ni wọ́n ala dọ́kọ̀ wàhálà lẹ́bí ni mo ti kú náà síbi àti mpọ̀ ha mo ti kú yìí. ìjọ amáre ìrètí àdínà ìjọba yìtìtì náà ẹni lọ́dún sáwọn nàkàmá nílẹ̀ ń kata ìlàbọ̀ òṣùwọ̀n ẹdún sáwọn nàkàmá àmọ́ ẹnì ní ń kata ìlàbọ̀ òṣùwọ̀n ẹnì nàbà wà jẹ́ fún àmọ́ bẹ́ẹ̀ mi fi di a bẹ́ẹ̀ títí àwàrẹ́ ẹ̀nọ́rì àlùmọ̀dìrì àdínà ìjọba ẹ̀mí ẹ̀yìn bọ́ọ̀lì àmọ́ ọ̀hùwàrẹ́. آه، معاذ بن جبل رضي الله عنه او كان آية عالم انا اي انا ذكرت او ميت عليك انا انا كان انا كنت اقول له بين وين ذهب عليه دمر من هو تعالى فمن تطوع خيرا فهو خير الله ọ̀nà ọ̀nà kíni sọ́nà kàfé ọ̀gá nù. wá da tóra ìwọ fún mi kọ fí ọ̀gá ọ̀hún náà fẹ̀lẹ́ lọ́kàwọ́ ní ma ní bí níbi ẹni ẹni ṣe mọ̀ ìyàká ẹgbẹ́ mẹ́rin náà bá wọ̀ lọ́nà ọ̀wọ́ fún mi ọ̀gbìn náà gẹ̀mí. àbùká mi sẹ́ ọ̀gá ọ̀nà wọ́ọ̀rí ń bí bí ọ̀ká kí ní ọ̀hán yìí. wàá wọ ìfọ̀mẹ́ntẹ̀ bẹ́ẹ̀ wọ ahayọ̀ ọ̀hún náà lọ́dọ̀ tóra ka àwòkòyà ọ̀nùgbìnà dáìka ọ̀nẹ̀kí ọ̀nẹ̀ká ọ̀nẹ̀lá ọ̀dùnkà ẹ̀yìn ọ̀rẹ́dà ọ̀dùnkà ní gbogbo ahayọ̀ náà ọ̀nà mọ́ ìwà kékeré lẹ́nu wà á ń sọ̀sọ́nù báyìí lọ́sẹ̀ wàá bá ọmọ mi ní àkọ́wà bá ọmọ mi ní ọmọ mi ní ń kékeré التوفيق عمر سبحانه وتعالى اجير علي الصابوني هم الله جاءت على الأوقات أيام معدودات أي وشريع من أيام معدودات وهي أيام الطلائع أوكا أولا كبان أكون لك بان بنا غالفا بل بل ما يتعلم شكو عنه فلم يفرض عليكم الذهب إلا منه إذا تقضوا وسائل إلى أنه تخفيفا ورحمة انظر فيها جميعا من برد مهبة ومن يوم ومن كان منكم مريضا أو على سفر فعزة من أيام أخرى أي من كان فيه مرض wọn ẹ̀ka ààyè ìwọ̀n náà yọ àwùjọ ìyẹ̀mùsá fẹ́ràn àwùjọ àmúlò ìlú bá a sọ̀rọ̀ ó nà rí bá a mi lù kọjá ìrẹ́ ìdẹ́kùn náà a sọ̀rọ̀ ní ayé àmì ìkọrin náà ọlọ́ọ̀rọ̀ bá gbé yọ ojú dání ẹ̀wọ̀n náà ti náà ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀ka ẹ̀kọ́ ìmọ̀ ìfọ̀n وعلى الذين يتقون عبودية الدعاء من الدين أي وعلى الذين يستطيعون قيام عبود مع المشقة أو كأولية كذا إن لا يمكن أما إذا دان إن لا يمكن تبعنا إذا دان لشرفوا àìjọba àwùjọ ó ti gbogbo ọdún lọ́wọ́ pé láàpọ̀ ní ìlú ẹ̀kọ́ àwùjọ ọdún àwùjọ ọ̀rọ̀ àkùnrin إذا قدروا فإن عليهم الدنيا بقدر الطعام المسكين لكل يوم أو أرسل من بعد أن يتعلم بني قيس إذا أمريكا أمين من أمين الوالد يقول كنت نام بني قصر النبال على نوعها فمن تطوع خيرا اي فمن جاء على قدر مذكور في الدنيا وكان يتساءل بقي يموت به انا كاء سليم قلت إذا كان فاز من الاتفاق موارد وما مني هو خير الله ومنين أوه ثم قال تعالى أو من دبر من بكاتا وأن تسيروا خير لكم إن كنتم تعلمون أي يسرون خير لكم من الفكر والفدية إن كنتم تعلمون ما تسرون من أجل وفضيلة بل عند ومنين أجر من النبي Nwa ya ni gbogbo wa fa ọmọ ní ìlà olùkọ́ wa ń rí àyíká wa tó ń tẹ́tọ́ rẹ̀ wọ̀ wá ní ìmúlẹ̀ ẹ̀kọ́ iná ọ̀ ń tẹ́tí ẹ̀mẹ́ ẹ̀ka àkóbá ń bá ní yẹn. ثم بين تعالى وقت الصيام أو لما نقول من وقت الغدور بين ومن شهر رمضان الذي القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شمت منكم الشهر فليصمه ومن كان مريضا او على سفر فعدة أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولكن العزة ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي قريب مجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا وليؤمنوا بما لعلهم يرشدون أمره سبحانه وتعالى أقعد بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والقرآن فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة أيام أخر يريد الله ولا يريد والمسلمين تكبرون على ما هداكم ولعلكم تشكرون أمر سبحانه وتعالى أوك الشهر رمضان أبعد يريد أمر رمضان الذي أنزل فيه القرآن ana kata ina eki qur'an hotojo ina eki qur'an hotojo أنزل فيه القرآن أمي أكاكا نزل فيه القرآن أكا شهر رمضان الذي أنزل فيه القرآن أنزل ده كده ده فرقونيا أبوكا Quran orí ti ní jọ rẹ nínú láwọn nínú lẹ́yìn àti ìkọdù níjọ ọ̀hún ni ẹni lọ́rùn máa bọ́ wọn gbé ìpèlè gbọmọ òbí yìí. Ètò Quran yẹn jẹ́ wọn ni lọ́rùn máa bọ́ àbán. Láti ọ̀rọ̀ wọn ni gbọmọ òbí yìí àbán bàbà. Ẹni àwọn náà ni gbé ìpèlè gbọmọ. دي ملائكة كتير نقوانا شعرون نزله به روح الأمين على قلبك يوم إيه صلى الله عليه وسلم دي ملائكة كتير نقوانا دعاه لله يوم صلى الله عليه وسلم أنزل عرض يجو وينك ملائكة كتير نقوانا نزل وطبعا شعرون يجيكو يجيكو ويمكن صلى الله عليه وسلم لتقرأه على مكتب بعد àbáǹtì ní mọ́nà ìjọba báàní mọ̀ ẹ́ amẹ́ríkà bí ipò ànàbí jù lọ tọ́ ìlà òní ìwádìí. ọmọ yìí gba ọlọ́run bàbá mi ó jí ìkòrò ààyè lọ́dún mi. wọ́n ti lọ́dún náà bó fún bẹ́ẹ̀sì èyí lọ́mọ ìdíyẹn. nígbà tí ìyá bọ́ọ̀ bọ́ọ̀ ètò ìyẹ́wò lọ́dún mi. bẹ́ẹ̀ wẹ̀rẹ̀ wá jẹ́ lùdù ẹtí òye olóòtú wa àgbẹ̀ ní àwòrán ìlú wà bá yẹ ní ìlú ní nàìjíríà bí ìpè áyì ẹ̀ ń lọ òwe tó ń lọ sí ẹ̀yẹ bẹ́ẹ̀ wẹ̀rẹ̀ wọ̀nyí lòdì wà bá yẹ náà ti ní nàìjíríà kò áyì náà fẹ́ ètò ọ̀rẹ́ òye ìdáná ìkẹta ọ̀bùn náà fi àlàyé ìdáná ìtànà bí oyún ìgbìlá bàyìnà nínú ìgbìlá. ìlú ìgbìlá sí kuran tó yẹ tó wà kuran ìlú ìmúlò láìka ìmúlò wà sí ní yẹn. أفضل ما يفسر القرآن القرآن أو أفضل ما يفسر به القرآن أنت إذا ما تبني كلمة من القرآن أما القرآن ثم أحاديث النبوية عبر مما دعكوتي حديث بالجنة عبر أن الكتاب إن سنة ذلك أولا لك سنة دعكي ولما جئني بجوي وقرآن قرآن ولك إليه جوه الكتاب ètò ìwádìí mi jẹ ọ̀bísọ́rì nígbà tí náà òun ti lè yẹ lọ báwo wọ́n wá jẹ wọ́n bá yìí náà ti lè lù bá ètò ìwé náà dáàtì kùrán náà kò lò ó ìdí wa náà yìí ti lè lù ẹnì rẹ̀ kọ́ àmúta ọ̀dọ̀ dáì kọ́ náà mi náà yìí wọ́n kọ́ bọ́ọ̀rẹ́ mi ọ̀hún mi àti náà ìgbà mi ẹ̀hán mi ti náà ta ní ojú àti obìnrin. iná àtàní kí ló tó àti rẹ̀ rẹ̀ jọ́ọ̀lù nàìjíríà دم سبحانه وتعالى فمن شهد منكم الشهر فليصوم هذا قال انه ملكك شهيدا اغتيما اظن طلع عليه هلال شهر رمضان وهو طبيعي غير مسافر يجب عليه أن يصوم هذا الشهر على أنا كان إنه موليدي إنه جعل موليدي بلغت يحب أجل بعض قصائنا ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ ọmọ rẹ̀ ìrìnàṣẹ́ orí àwọn náà ní ìpé yóò yí wọ́n kà máa kàní kí tí èjọ náà sí ìrìnà ọ̀tá àní tí èjọ náà ìrìnà ọ̀nà ìkàbá ní wọn àti ìṣọ́ ẹni gbogbo ẹni tá àbẹ́ ẹ̀kọ́ ìjọ gbà bí àkókò tí èjì ká sọ wèé jù lọ wá sí lòdì wèé jù lọ wá sí wà nígbà rà tó mú ní ìwà sáà náà báwo kó ọ̀nà ọ̀pọ̀ yìí kàtà ọlọ́kùnrin gbéra wọn máa ń ṣẹ́yìn tẹ̀mí kó mo ṣe ara báyìí ọ̀pọ̀ mi. àgbàtà náà iná náà ìka ó yẹ èyí. gbogbo ramadan ni jim ẹ̀wọ̀n ọ̀yọ́ ọ̀nyẹ́ lábíà ọmọ ìbálẹ̀ yàtọ̀ ọ̀dọ̀ kókò bá wọn. ومن كان مريضا او على سفر فعدة من مدة او لا نرجع على كلام أظن أن الانضباط أو أن السودان يقوم على سنين أبوك يجب أن يعمل الانضباط أن يعمل الانضباط أنت النبي صلى الله عليه وسلم أعمل الجواب بقى إن العبد من من هذا أنا تعمدت المدرسة الجواب لا عند المؤمنين سبب إحنا نقول قوة دائرة أنت من قوة مالي وغيرت من قوة من قوة مالي أو كنت لن يجب أن يكون هذا من قوة wọ́n tẹ̀lé pẹ̀lú ọ̀sán lọ́wọ́ kọ́kọ́ akínyà láti yànnà màní kẹ́ẹ́dá àbúrò lórí lórí dọ́ọ̀rọ̀ sábẹ́ wọ́n kàtà ábì sẹ́nẹ̀rì ẹ̀ sẹ̀mẹ́nà wà fàlà àwòrán ẹ̀yìnà wà fàlà èyí tó tún lè mú ẹlẹ́yà náà ebe ni ọjọ́ akọ̀ ọjọ́ akọ̀ òun tó kún lọ́mọ́ ẹlẹ́yà náà ìrẹ̀kẹ́ akọ̀ ọ̀lẹ́ akọ̀ ọ̀lẹ́ akọ̀ ẹ́ ń tó mú ẹ̀rẹ́ àná a ní iná tó mú dáa fáwọ̀ sí wa lọ náà pé ọmọ nù àdé ìsìnkú àbúkọ̀ ẹ̀kọ́ ẹ̀nìkọ̀ ìwé ní bá rí wọn mú ọ̀fọ́n máa dàbí yíyí tẹ̀lé wọn mú ká àrẹ̀ ní ọ̀fẹ́ àrẹ̀ ní ọ̀fẹ́ kó máa abin da ne da ta hajji ne fita a yi misali a yi misali ne da ta hajji ne fita misali ba da zuwa kuma fita nan daren ya kuna ta ne don ki mu ya kawo sallallahu alaihi wasallam da ta kanta huni ọdún wọn lè máa kú gbèyí dọ́yẹ̀ a ilé ànákè yìí rẹ̀ yìí ìjọ ọ̀nà ẹ̀yìn ọ̀dọ́ mi pẹ̀lú kẹ̀kẹ́ bẹ́ẹ̀ kẹ́kẹ́ mẹ́rin táwọn ẹ̀rọ pọ̀ ẹ̀kẹ́ mẹ́kẹ́ yìí Nanti nineteen fifty five ẹ̀yìn ọ̀sẹ̀ ọ̀rẹ́ àti ọ̀sẹ̀ ṣe fún wa. Bẹ̀rẹ̀ ní ìgbà rẹ̀ ẹni ẹ̀kú ọ̀pọ̀ tó ní ní ìlú bẹ́ẹ̀ ló ti gbọ́ lọ́wọ́ pẹ̀sẹ̀n. Dáre ní kàrá ìjọ ló tó lọ sí ọmọ ìgbà tó láì yọ ilé ìlú náà. Ọ̀tọ́kùnrin ẹlẹ́ẹ̀ta ọ̀rọ̀ wà ń sáwọ̀. Ìjà àwọn ìwà àti ìṣe máa dá ìṣe ìjìyà ìdárí ìjìyà ni. Ọ̀n tó mú ní òun gbọ́dọ̀ kàkà yìí. ليس بمن ذكر قيامه الجبر أعظم الإيمان هو الرسائل وعمل وعمل وعمل طيب وعمل طيب وعمل so bí àrùwọ̀n ní bí ọ̀kan ìtọ́jọ́ wà á ó máa ń tíráwò lánàá wọ́n ní ń sọ wà á tó máa ń wàá rẹ̀ mọ̀ pé gbèdé aṣojú wàá kọjá náà èdè rẹ̀ kápẹ́ wọn wọn àwọn ẹ̀ka wọlé lè fi ìjà máa ìjára ká ẹjọ́ náà ti mú ìgbẹ́jọ́ lọ àbúrò àwọn ó kàn náà ìjà mi mẹ́rin lé ní ìtukọ̀ kápẹ́ wọn àwọn ìlànà ọ̀nà mọ́lì wàá واقوى الزمان يعتبر واقوى عقيدا كل ده بقوات انواع الاعمال ليس بالاسلام كمان اقول لك امام المحدث فقيه المجتهد ابو عبد الرحمن محمد ناصر الدين الالباني رحمه الله قوم هو هيك هيك ọjà ìka ìdìbò rà nínú ìlú ramadan ní ilé ìlòkèjọ nínú ọjọ ẹni tí wọn yóò fi yìn sí ọdọ máa ní ilé òkú kóòlù ní títí ní ìjọ pẹlẹ fún àbúrò apáwò nílò yíyá ẹkí lè yíyá òkú ìtọjọ náà ọjọ máa náà nù wá nílò yíyá òkú ìtọjọ náà ní ìdá náà wá fẹ ìfẹ ìfẹdọ òkú ìdí ìjọ apáwò. wá kẹ́kẹ́ máa ní wọn àbẹ̀wò rẹ̀ nù kiri ìjọba àbẹ̀wò rẹ̀ nù èyí ti wọn ọjà àlàkà ẹ wọn máa ní èyí ti ìdùnnà ní ìpàtà wọn. yìí ti lọ bí kò yìí tó wọn náà yìí ní kò tó. ẹgbẹ́ wọn àgbà ọ̀dà mi ní báyìí ní àwọn àwọn àná. then ẹ̀rọ náà ẹ̀ tó àbí wọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kàdá rẹ̀ èyí ni ìgbẹ́ náà. wọ́n ti ń parí náà. ẹ yẹ ẹ bẹ ẹ mọ ní ọ̀rọ̀ rẹ̀ náà wọ́n mi láàyè jọ yẹn. ilé amẹ́ òòrùn àyẹ̀nà ìkọ̀lá àmúlò ìfọ̀dù ọ̀ní tọ́lù. kuma agoga an tsawo sallallahu alaihi wasallam ọkà sábàrú kékeré nínú al'azab bẹ́ẹ̀ yẹ kúrò yìí òkè mìíràn wọ́n mọ̀ náà rẹ̀. ẹ̀họ́ ọ̀dọ́ náà ń lò ní lónà wípé lónà wípé wọ́n yẹ kúrò yìí tó ń bẹ́ẹ̀ rẹ̀ lọ́wọ́ tó rẹ̀ náà rẹ̀. tọ́nu mọ̀lẹ́ni táwọn bá kà ọmọ àwọ àbá àtẹjẹ ẹgbẹ òbí àmà àbá ọmọ òbílẹ àwọ báyìí ẹwọ ọlọmọdé gbé yà bá ẹjọ ẹ gbọdọgbọ ọwọ ọsà ọlọmọdé ọlọsà wa ẹfọ ọlọmọdé náà àtẹwọ náà gbòdìgbà ìlànà ẹ̀yìn náà. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ومن سبحانه وتعالى يأمن أن شنك بالدنيا ولتكمل العزة أجوع باو عن خير أراد هنا وإذا رأت هنا من عبد الله بن عباس رضي الله عنهما أقع أتنا نرينا من الفجوة والشعبات وهنا هنا دعونا هنا كل من And I don't know what it is. Then what from the channel? Why is it that I down? Mungkin macam mana orang kata. Banyak orang awak kata, awak bukan orang kan? Wah, itu tu, itu syawal itu syawal. Itu syawal ini, ini lagi. Alah, mana orang mana ni? Orang yang mana ni syawal? Apa orang tu mana ni awak kata? Itu mesti lepas lepas lepas lepas lepas lepas lepas lepas lepas lepas ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون هو ان كان يريد ان يعلم من هو فقع مني هي فقع من شل دوري من كما من هي كما من قران من كان ونقوم بالعون من امي من ما كان او قوا لما جعلنا عند نعماء من الشاكرين أمنا سبحانه وتعالى تظهر وقال وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي دعوة الداعي إلى دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أمر سبحانه وتعالى أقام وإذا سألك العباد عنه أي النبي صلى الله عليه وسلم جل جلاله جل جلاله إنهم كما قولين أو كما تمام جماعة bùkátà muslim àti asmaabu adúlọ̀ ẹ̀mí ẹ̀kí àdúgbò ẹ̀ta ani àhàràbù ní sáàbù nàbí yá sọlọ́láhu aláhu sẹ́lẹ̀ ìní ẹ̀hà níbi ìgbèlú ọ̀gbọ́n ọ̀gbọ́n mọ́nà fọ́kọ́ọ̀lù náà yà sáàtà yà muhammad náà yà muhammad àkọ́rí ìgbòho rọ́bùdọ́nà فمناديه عن بعيد فمناديه فأنزل الله فإذا سألك عبادي عني فإني قريب ẹnìyàn omúlẹ̀ ìgbọ́ ọ̀gọ̀rọ̀ yìí tẹ̀m̀pìnàjì bí a yọ ilé òkú bí a yọ ọdún ọmọ ọdún sẹ́nà ìgbọ́ ọ̀gọ̀rọ̀ yìí. Àpùpà ẹ̀dùn àti tẹ́lẹ̀ òkú rẹ̀ tẹ̀m̀pìnàjì bí a ta ojú فأنزل الله للملك يأتي بكتاب وإذا سألك عباد عني إجينا بالنجاة بالعلم فأما أقول لنا كم لا يعتبر إني قريب لا يعتبر ما أقول وبرك ما أقول ما أقول وين يعني كفاية لأن ترى من هو إذا كنت ما معي ilé ìlera ní ẹnbàtí ìnàkó náà nù máa bọ̀ wá. tọ́ aka akọ̀rí ìdúnmọ̀nàjì àgbà ìdúnmọ̀nàjì ìdámẹ́wà bọ́ọ̀bù ẹ̀yìn ní àwọn ayọ̀. àgbọ̀rọ̀ kan náà bí ẹ ká ọjọ́ ogbó lọ́lọ́sọ̀rọ̀ ẹlẹ́mú ní ìdọ̀lẹ́ ẹ̀yìn kọ̀rí ọ̀nà ọ̀gbọ̀rọ̀ yìí. àgbọ̀rọ̀ kan ọ̀hìn alámẹ́tì gbogbo وعلامة التذلل والتواطؤ أعني أفريقيا أدور بمن نتاج أدور قال فيه يوم الرمي تاريخ وهي من أميان دعا نعبك أميك نعم إلى مئيرا أو سماع بديا تاعتا متبع وعبوض دعا نتاج يوم الرمي تاريخ يوم الرمي تاريخ دعا حامي أما أميك ما هو مريد تتابع وبرأيه ka omuli ka enyi kɔli abo waa yɛ omuli tobi odi yɛ sɛka hi odi yɛ mu amu sɛ yɛ omuli ko na o taa la kakɔ a kɛmɛ jɔ asɛm na yi ko wa yɛ omuli ne wo omuli oji ko ka awa ta daa yi ila daa dimi ìṣòro ọ̀hún náà ní ọ̀la ìjọ mi dimi ìṣòro ọ̀hún náà kálẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbà mi ò bá rí ìjọ ọ̀pọ̀ kàrọ̀ mi ò bá rí. ọ̀nà àti ìkó adébẹ̀ tó wù. àtọ́lá àti ìlọ́ta àkókò ọ̀rọ̀ àti ìtàkùn àwọ̀rọ̀ àti ìyàn ló ń wọ̀ ìwà abẹ́dà ni ó lè fi ìwà àbẹ̀kúlẹ̀ àbẹ̀kúlẹ̀ àlọ́ mọ́lẹ́ mi. ìtàkùn kòmí òsínà náà wọlé náà kan lẹ́yìn àwọn ọmọ ní ìnáwó ní wọ́n ti wá ọ̀rọ̀. nígbàdàn náà wọ àánú wọn náà kàrọ̀ mọ́lẹ́ ti gbẹ́jú ọ̀rọ̀. inú wọn wọ́n rẹ́ nẹ́nẹ́ náà wọ́n ti wá náà wọ́n ti wá wọ́n náà ta ọ̀sán lórí àjọ. wàá kọ àsárá wọ́n wà tó nígbà ìlà. màláìka ni wọ́n wà tó ní ìpè jẹ́ náà ó. gbọdọ̀ ìdárọ̀ náà kúrò àyè bàtà àtẹ̀kọ́rọ̀ àyè màá wọn kọ́ wọn àṣàwẹ̀ ọ̀hún wọn àsárá. gbogbo ìlà ẹ̀ka àbọ̀ ọ̀sán náà gbọdọ̀ tuntun mọ̀dúwà. àtẹ̀kọ̀ àdúrà ti dà dúkà kọ jẹ́bìlì àìkú ẹ̀jẹ̀ kò pẹ̀lú àdúrà fọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ أنت قلت الله عليه وسلم كان لكل صائم فرحتان أعقبنا كفا إيه شاور إني يمني بها أي مرة أي لك مني جاي يا بدري أبو كوار بكنا ما بان مما نايك ومن يقول يقول يقول àbọ̀nà ìfọ̀ṣà rẹ̀ wọ́n nàlẹ́ mẹ́rin yòówó bá ju àtọ̀mú yẹ̀ wọ́n lọ. ìlànà ìlú náà àti àwọn ẹ̀rù ìdúnnìyàn báwọn tó ń dẹ̀lẹ̀ kọ́ ọ̀rọ̀ sí. ẹ̀rù tó wà ní òwe àná gẹ́gẹ́ bí ìrìn àbò fọ̀ṣà rẹ̀ wọ́lá àbọ̀nà ìṣà ó tó lè ọ̀dọ̀ àkọ́bà you are covered with Ramadan not with the blood of Jesus you are covered. àbọ̀dọ̀ tó dùn mí sẹ́yìn rọ́pù máa ń sọ̀rọ̀ nìyí ọlọ́nà àpò àhìsìlẹ́sẹ̀ ọ̀lẹ́ ìkọ̀ ọ̀bàwọ̀ Ramadan lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yẹ náà bí ìmọ̀lẹ́ ẹ̀sẹ̀ ní wọ́n yọ ọ̀tẹ́lẹ̀ ọjọ́ àmọ́lẹ́ ní wọ́n ọ̀nà bọ́ọ̀rẹ́ ní ọmọdé ọ̀rẹ́ bọ́ọ̀rẹ́ wà ní kọ́rọ́mẹ́ ìkẹta ìyílẹ̀ ìyílẹ̀ ẹ̀rọ ìyá mi bọ́ọ̀ òun tó ní kan fáàn ìjọpọ̀ ìgbà náà ó tó tó wọn náà wà ní ìhà wọn kọ́ ní ọdún ní ìwọ̀n yìí. owó ti wáyé agbọ́dọ̀ ètò ara ní sẹ́ẹ̀ sẹ́nà òkú ọ̀gbọ́n mi ara òkú bíi ọ̀nà ìmọ̀ràn ọ̀gbọ́n màdúrà kíkẹ́ náà ní ra ọ̀gbọ́n mi ra ní ìṣòro náà bí a ka aljanna ní ọ̀gbọ́n tó náà. àbẹ́ àbọ̀ àbọ̀ madu zai idan na hira mu da shoka na koyo anu mu na don nawo no kuma mu ka aljanna kwa kwa aljanna kuma mu da ko mu ke da wani abu ya wani mu dan mu ina don wa sanin mu dan na ka ko wala àbọ̀ ọ̀dọ́kùn fẹ́ńtì tẹ̀bí ìdúrí olùsọ̀gbọ́wọ̀ ọmọlá ẹ̀mí ẹ̀yìn rẹ̀ wọ̀nyí wọ́n ní ìlú ìjẹ́ ìgbà rẹ̀ wọ̀nyí. لعلهم يرشدون الله يهديهم من ينظر أبوك كنا نبيا رأيك يا من أبيا أنا دارون من يهدى فاهم أملي أنت صلى الله عليه وسلم ومن لم يدع قول الزور والعمل به ليس لله مجد في ان يدع طعامه وشرابه او كما قال رسول الله صلى الله عليه وسلم وقلتانا يا سيناوي قال بقى هو من اني شايفه اوه من مقام الزور انا كنت يجري لكم هذا كان يجري مني رمضان والله من القران هذا وين من الناس munu ati kare wata eke ẹkú nkwọrọ a nípa ẹni náà lórí ìgbà àwọn ìwé ti ọmọdé àwọn bá nípa ẹni náà wẹ a nípa ẹka ẹni nípa ẹni náà wọ́n yẹ ẹni kórè à bẹ́ẹ̀ni ó gbẹ ní ẹni ẹ̀yẹ ẹni lọ́tọ̀ mọ̀ ní ìlú ẹ̀ bí wọ́n náà mọ̀ ní ọba ní ọ̀rẹ́ a ní ẹni ọmọ ìwọ̀lọ́kọ̀ yìí ní àwọn ọ̀rẹ́ yìí. anya na wala ko anya na wala ne amuri ko ko da ba nan an kuma ko ne ma ne ne lai ala ne an ka ke aga kuma kuni arwai ya ya ne bala ni rahmatullahi alaihi ajma'in ẹni wọn náà bẹ̀dúrà owó ẹ̀ nínú ìkòkò ní àwọn ọmọdé ọ̀dùn jẹ́ ni ó gbọ́dọ̀ náà ẹ̀yìn àwọn ìjà wẹ̀ jẹ́ eré ìmọ̀lẹ́ abẹ́jú àwọn ẹ̀yìn náà nìkan olórí ìkọ́ náà nìyẹn ramadan náà wọ́n nàbọ̀ àdọ́. mà ẹ̀yìn mìíràn wọn bọ́rọ̀ àkókò nínú ìwé náà nìyẹn ẹ̀ ọba ní àwẹ̀. àdúgbò àkàfẹ́ náà àdúgbò náà ìka bọ́ńtò mọ́rí yẹn dáhùn àmì tí náà wù tọ̀múlẹ̀ púpọ̀ àwọn ìmúlẹ̀ tẹ̀ all the people you meet them will give you ní ìdáka yọ ọmọ sí ẹmọ ọmọ sọ sínú náà yìí ni àbúrò láti kọrọ mẹ́rin kọrọ náà kún yẹn náà lọ́wọ́ kọrọ yóò yá tí àbọ̀ ọmọ ìgbọ́ ni ọ̀ní ni wọ́n bọ́ iná ìka ọ̀tọ̀ ń gbé ọ̀tọ̀ ń gbé jẹ́ ọ̀tọ̀ jẹ́ ọ̀tọ̀ ìkọ̀rọ̀ ní ọba ẹ̀wọ̀n ọ̀tọ̀ ń gbé ọ̀tọ̀ àgbà ẹ̀ ọ̀rẹ́ ọmọdé lọ́rin wọn ní nígbà àdúrà ń gbára ìwọ́n ń lọ́tí gbára ìwọ́n ń lọ́tí gbára wọ́n tó ń ná wọ́n tó ń lè ná ní wọ́n. bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ ká ẹ̀ka wọ́n rẹ̀ ń tẹ̀kẹ́ ilé ní parí mu abẹ́ àwọn wọ́n rẹ̀ tẹ̀kẹ́ ọ̀tẹ̀ ni wọ́n jẹ́ ìjẹ́lẹ̀ ní parí mu ẹgbẹ́ rẹ̀ ọmọ ọgbẹ́ ìgbìyànjú ẹ̀rọ bẹ́ẹ̀ fi náà sáré nù. sábì ní ìgbà wà mí náà púpọ̀ nínú mi ẹni ní ìlú náà ká ọ òbí tó ra ọ ìwọ náà ní ìlú àkọ́kọ́rọ́ àmì náà àwọn ènìyàn tó rẹ̀ rẹ̀ lọ́kọ̀ọ́ àmì náà lọ́wọ́ àwọn ọ̀gá. ọ̀dà ìgbà kọ̀ọ̀rọ̀ lè ní àwọn ọmọ bọ́ọ̀lù ká kọ̀ọ̀rọ̀ àmì ọ̀ṣọ́ ọ̀rọ̀ wa ẹni ní ní ní on tó ń tún sọlọ láwọn ọlẹ ọgbà náà on ní malayika ti bíyà náà ní contribution náà ní malayika ti bí ti yẹ dáa ká dùn fún mi náà fún fún mi náà ká dọ̀rọ̀ àwọn. ìwọ náà ní ìgbà àbá ìkùránù ní ẹgbẹ̀lẹ̀ bí òkè ní ìkùránù náà wà wọ̀ àbọ̀ ọjọ́ mi ní ìgbà yẹn ti bọ̀ yìí sọ̀rọ̀ rọ̀mọ̀tàn náà lẹ́bí ní ìgbé yàtọ̀ ní ìkùránù. owó rọ̀mọ̀tàn náà مقدس وأعطاني بيت بديع قلت الآن أنا تعبان بديع هو أنا every every second when يبدأ أنت من الدفاع حسبنا الله ونعم الوكيل سبحان الله لا إله إلا الله أستغفر الله من يكبره من يكبره من يكبره ومن هو ومن هو وعليه أن لا يمنع wọ́n ti dìde wòye àti wà láti gba ẹ́ wọ́n parí o ẹ̀ẹ́n inú ọ̀nà wà ní sáàsì ànàbà nítorí òyìn ìgbà lẹ́ndí náà ní ọ̀ntọ́ntò làbẹ́làta ọlọ́ọ̀fẹ́ bó ṣe àbẹ̀lá wọ́n ti dáná haram wọ́n ti dáná haram wọ́n ti dáná haram wọ́n á nà yí ìgbẹ́jọ́ àtọ́lá ọlọ́ọ̀fẹ́ wà ní yàrá yàrá that fún mi nígbà yìí wọ́n tún ń pèlè bá nǹkan náà fún mi nígbà yìí ìgbà náà rẹ̀ ní ti haram ilé lọ́kùn rẹ̀ haram olè àkókò haram ọ̀ọ́mọ̀ ń tó mi ká ọ̀ọ́mọ̀ ìgbà tó tẹ̀lé òde níbi ẹ̀ tó tìbú ní haram náà wọn ní gbàdúrà èyí ìdáwọ̀ mọ̀ wọ̀ ní ìlà àwọn ìgbàdúrà mọ̀ wọ̀ ní ìlà nínú àwọn màbá ìyá òlìyà màbá ìwọ̀lì. إن شاء الله تعالى ìlera àgbẹ̀mí fẹ́ẹ̀mà ọ̀dàlẹ̀ bí abúlá ọmọlẹ́sẹ̀ wọn náà sọ sọ́kọ̀tọ̀kọ̀ sí ìlú wọn tẹ̀sí ìdánkọ́ta. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان اي والايام المعدودات او ربنا تعالى التي فرضتها عليكم أنا كان ما بعد أيها المؤمنين أنا كذا هي شهر رمضان أنا أول رمضان الذي ابتدى به نزول القرآن أنا كلمة أيش يكتب أيش القرآن يكلمة على قلبه بداية الإيمان بعض أي رجل أي قوة لما فيه مثل إنشاد أبوك عن يمين وإيجاد أبي تمد بليه وآيات واضحات أبي أي ليني أبي ليني منك أنا هذه كمان تفرق بين الحق والباطل هنا من هنا كان عبد الأجلك ومن شهد منكم الشهر فليمن أي من هدر منكم الشهر فليمن وأنا أنا بتاع قوي هنا من رمضان إنه أي هو يرى أتاوي ومن كان مريضا او على سفر فعيدة المسيان اي ومن كان مريضا على كان لك انه من انواجه أو مسافرا أو كل أمر فحتى ربنا فعليه صيام أيام الأمر أرى ورد الله ربنا يعوذون فعليكم زاد الزكرة وكرر أرى نمرد لك واجب ربنا كافر لك أيام معدودات من كان منكم مريض أو على سفر فعدة من أيام الأمر أمر ربنا كافر كيف تنصب أقول أن ذلك ما هو مهم ذاك هو أنا ورسالة كمال نعم الله دون عليه وسجان يكون ومن الملي أنه من بين وقع شهر رمضان الذي ينزل فيه القرآن هدى للإنسان فيه وبين لكم من الهدى والبرهان فمن شهد منكم شهر فليكون ومن كان قريبا أو على سفر فعدة من أيام الأخرى ده مرض الإنسان جميع لئلا يتوهم نفسه هو هو منه بالغرة في الناس ويسعى ليه نفسه يا مالك nípa ọ̀dọ̀ pọ́ọ̀mù ẹ̀ka wọ́n kú wọ́n yìí ṣáwọ̀ níwọ̀n náà ká àwọn ọ̀tẹ̀wọ́ wọ́n yìí ṣe àkóso dáàlà dọ̀wọ́ bọ́ọ̀lù náà bàbá ànàmọ́ mọ́ àdìgún jẹ́bọ̀ rọ́jò ọ̀la ànàmọ́ nǹkan mìíràn. tó ọ̀dọ́ náà yẹ nígbà náà kúkú lónìí àgbọ̀lọ̀ wọ́n lè pa ẹ̀wọ́n mi olórí pátọ gbára ọdún tí náà kúkú èrè òrùka mẹ́ta ooo oṣù wọn ni mímọ wàá rí bó oṣù ìyá rẹ kúkú tó bá sàré ọ̀nà ọ̀gẹ́ náà kúkú èrè. يريد الله بهم الملك ولا يريد بهم الارض من يريد الله بهذا التوحيد ومن يريد من يريد خيرا وانا ta ọ̀rọ̀ ní àwọn ọmọ àwọn ọmọ àlè àbúgbàrọ̀ àti ìṣirò àlè fún ìwọ́rọ̀ ọdún tó rẹ̀ láti àti ìwé ìjọba ولتكمل العدة أي ولتكمل العدة شهر رمضان ترى بأنني تقول أكون رمضان بقضاء ما أصبتم ضد الشتاء ومنوعنا لمن المسلمين ولتكبر الله على ما مدحتم عليه ولتحمد الله على ما أرسلكم إليه هو كل من برسولك وكل يريد من معالم الدين àbí orílẹ̀-èdè mọ̀nà amẹ́ríkà orí níta ẹ̀wọ̀n ní ẹgbẹ́ orílẹ̀-èdè sábà ọ̀pọ̀ jẹ́nàbà àbọ̀dún ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀mí mọ̀nà bó ti ọ̀nà àti eré ẹ̀dáwó ìlú èyí ẹ̀nà tó ní ìlú nígbà tí wọ́n bá lọ sí ìyáná alákùn ìtàkùrọ̀ ẹ̀rọ ìlú tó ń kórè wọn alákùn nínú ìsàmì ó wà sí kóbi àwọn ìṣẹ̀lẹ̀ tó ń kó ìbámu ìlú àtẹ̀lẹ́ náà ti ń ká wọn. ثم دلل تعالى انه قريب او لم يكن من هذه àwọn náà kò rè é ìdí ìbúdá àwọn tó gba yìí bọ́tún bọ́tún kéèlè àbọ̀n ẹ̀kẹ́ àkọ́ńdá ọkọ̀ ìfọwọ́ ayé ìjọ yìí ní bọ́ni bí ọ̀dọ́ lọ́dọ̀ náà kò rè é kàtà bọ́ni àyìnbá ìjà ní bí ìdúná ẹni tó yàtọ̀ lórí ìlú ìlú ìlú ọ̀kọ́ ọ̀làdé mọ́tò ìlú ìlú وإذا تعلم عبادي أني إذا لم يكن لهم يوم الله كانت ما أقول لأمين جميع هذا إني قريب ما أقول واحد فكان واضح ما نحن واضح من القريب أي إن الله من نسمع دعاءهم ما أقول واحد إلى جبال ما ودي ما ولي منهم وعلى تضرعهم من الليل عند قدميتهم وعلم ما لهم من التجديد منهم فقوله أنت تعلم من الأجر نحن أقرب إليه قبل الوريد ومنكم أقرب إليه الله هناك أن يرى القرآن يجيب الدعوة الداعية إلى دعان جميع كلمة الله ونهده أي أجيب الدعوة من دعان إن وقفنا يبدو الله عنه إذا كان أمشي مال أنا أستطيع فوضى وبالفوضى رجل هذا كان بين المال بين المال ولمن يدين على المرسلين أي إذا كنت أنا رب أنا كما هم الله المنوات القني أنا سأقول أو هو القني أو هو من يعمل إن كل يسلم لا لا يكون منكم جزاء ولا شكورا عذاب والنبي يجب ان يكون يعني؟ اكل قهوه وضمن وضمن وجئت راعه لما بدي وعن نيتي فتنسبوا أنتم لدعوتها بالإيمان بالإيمان الدين أنا أقول لما يعملني أنا لا أدعو مرضى مني ولك ودور رمي وطاعتي هو حضور طواعتها مني ودوبوا على الإيمان وأن يبدأ مواد في الإيمان من القرآن لا رجل لتكونوا من السعداء الراشدين هو أن يبنى كان من الله كان أن يبدأ شاء الله تعالى إلى أو أنا جنون من المسلمين عقلي هذا نهج إن شاء الله تعالى نهج رجل والقطع أمر إلى إلى قبل هنا الموضوع يجب أن أبهل لكم ليلة الصيام منه إلى نسائكم من الناس من الرحمن أتى عمل كاجر من موضوع سلطان هو رأي من موضوع ديني عليه من بعد قرمته لكن وحب الله كل من النوم ترى يبقى هذا كله يرجع أقوال هذا مثل المكان الجمال لا يعيش من شيء إني أمني إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته يقوم يا أمري أنا عليك حاجة من أمامك يعني إذا انظر رمضان inira ye fourteen fifty eight mura akahe kulete ti nyere na atiri nta ọ yẹrẹ mọnà tó mọdé sọlọlá aleyhi sallam nidira horo maka lọwọ madina anadiri ìyanu nyi ọwọlẹ ta ní sọtẹmbà iye tí tí ọwọ náà sẹwọ yà kó mu yàwọ òmùlẹ ọmọta yẹrẹ yàtọ àjẹjẹ yẹrẹ ẹsẹ yà ní ìlú ní nàwọ àbọ yẹrẹ náà àjẹjẹ ọgbà tí ọgbà tí. insha ọ̀nà ìdẹ̀nẹ̀rẹ̀ tọ̀kú ìrọ̀lẹ́sà náà ní ìkiri ìdí ọmọdé àtàrẹ́ àwọ̀ ọmọdé ti bọ́nà bọ̀tà ánà bí máa ká àwọn ẹ̀rẹ́ ilé ẹni àwọ̀ lọ́yẹ ká àwọ̀ oníbàbà òwúrò ní ìnáde àní èdè ní ìdìbò ẹ̀ta anáwó ẹ̀dẹ́gbẹ́ tọ́mà ní ìdílé bọ̀ wẹ́rẹ́ àbúrò mú ìdáná ti tẹ́jú wẹ́rẹ́ ìdílé múlí àti àtọ̀gbọ̀ mú ní tèwé wù múlí ọ̀rọ̀ kan náà àtọ̀gbọ̀ mú ní kú múlí ọ̀nà àti àdàkẹ́ mẹ́ta ìjẹ́ náà yé jì ẹ̀rẹ́ àgbẹ̀ ìdíwọ́ tó mú sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni

èyẹ náà ní ètò àti ìtẹ́fẹ́ òyìnbó akbar bìnnà bìnnà ọ̀nà tí ń mú àǹfààní náà lórí ìlànà máa náà ń gbèdá mọ̀tò àná àtúbàtà mtn ọ global ẹ̀ṣẹ̀ one million round wàláhùn ọ̀nà ààrẹ nàmú ìtò ìdúná má akbar bìnnà bìnnà kẹsẹ̀ mtn ọ bí one million ọ̀yà wọ́n yá ọmọ yìí mílíọ̀nù bí ìdẹ́ka kọ́ra ọ̀rọ̀ tó two hundred naira na na بعد جينا نعطي له عجيك الرئيس جينا الرئيس والبهم جنبه تتكنا بني أبي أبقى هو عكاك يا تستعمل هذا اسمه بنينا بكيف bẹ́ẹ̀ fún ìdẹ̀kẹ̀ ìdá dé fún èkì tẹ́tẹ́ òmùrùkà ìtẹ́ náà yìí ní èkè ìlú àti èkì tẹ́tẹ́ náà na náà yìí náà ilé akbar mi nà fẹ́ ìlìmà ọ̀nà ní ọ̀nà bá nyúra ọ̀rọ̀ àwọn yìí ní àǹfààní náà mẹ́rin ẹ̀ kọ̀mùrù ẹ̀ kàkà hó nàná tó mo ti sọ̀rọ̀ yàrá yẹn ìjọ ìjọ màá nìyà dáre lè yí yọ àlọ́ yọ dọ̀rẹ́ ní sálà dọ̀rẹ́ àkọ́sálà èyí ń yọ dọ̀rẹ́ dọ̀ká lójú ọ̀nà sọ̀rọ̀ kà ilé tù dọ̀rẹ́ kàkà ilé tù yìí sálà dáre yí gbèjì tó mo ti sọ̀rọ̀ ìjọ náà yẹ kí látàkọ́rọ́ bí sọ́lá sọ́wọ́ àǹtí fúkàrọ̀ yàrá ìwúkẹ́ ni lókèrè ìtura mú mi àtúrò ẹ̀rí nígbà lánàá àti ọ̀tá alẹ́mu máa sọ pé lù àákàwé ẹni nínú àkàní bí ẹbí lé sí ẹnu àkàní. wọ́n kò múlò ẹ̀ta tó hàn náà ẹ̀kọ́ oníwé ìgbẹ́ ní ìgbẹ́ta àmà wọ́n abí nígbà lánàá mọ̀tún wọn náà tó abí nígbà lánàá ìdí ètò ìjọ nù. àbúrò kì í ọkọ lánàá ìjà tó wọn nọ ọ̀tàn tó mú ìgbọ́n náà wọ́n ala bẹ́ta ìnáma lọ́mọ́rú wọ́n mẹ́tìrú wọ́n àǹfọ̀bù فاجتنبوه لعلكم لعلكم تظلمون ترهمون يا مرينا هنا لعلكم تظلمون عمر سبحانه وتعالى وقع إذا نحن إبنما ابن من إبنما أو ابن من الجنون والمجد أتلو تتوتي wọ́n asọ́bù àti ọ̀yìn tó bá jẹ́dá ẹ̀kẹ́ wọ́n azulam àti ọ̀yìn yìta ẹ̀rọ àwọn ahàn àwọn àwọn akẹ́yẹ tẹ̀sí àgbẹ̀dìbá àwọn ahàn ẹ̀mọ́ríkà àti tẹ́lẹ̀mì lójú tó ní amadu ṣètọ́n ẹ̀jẹ̀ tó ọ̀rọ̀ nínú kó ní ìlú fọ́jútọ́ ní bóòlù ẹ̀mọ́ríkà tẹ̀sí àti tẹ́lẹ̀mì mú rẹ́rì àmì wọ́tò ọ̀dọ̀ rẹ̀ ń ثم يبقى الحيوان كان تاني نرجع انما انما يريد الشيطان ان يوقع بينكم العداوة والبغضاء ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل انتم منتهون ومريد سبحانه وتعالى الشيطان ينزك انا قوة ما كان عنه ويوقي عداء بينكم العداوة والبغضاء بينكم قوتنا إنا كنعمل العداوة ọ̀rẹ́mi ọ̀rẹ́ ìfọ̀n ni ẹ̀mọ wọlbọ̀gbọ́ àtọ̀rẹ́yìn ẹ̀lẹ́mdé òdúró rẹ̀ fìlhàmùrù wọlé ìpè ní ètò ìwà àmì tẹ́tẹ́ ìpè kuma hoti lọ́jọ́ wọ́n yẹ sódà kuma ń dìkẹ̀ ìlà báà mẹ́ta ìdí ojú yẹ kí ló tẹ̀ mí àìsí ojú yẹ ló tẹ̀ mí àti òkú kama yẹ mọ nínú. wọ́n á ní sọlá àti náà mọ̀ wọ́n fẹ́ hàn ní ìjọ iná kúta lánàá. ọ̀sán ló gbé ìlórí jésà ẹnà kó bọ́ọ̀lù sí ìdáná tí mo tẹ́ lórí jésà àkókò lórí jésà ìrẹsì ìyànà adákọ́kọ́ àìsàn làwọn ẹ̀rọ rẹ̀ ó oh, ìtìtì oh, àwọn ọ̀nà nàkọ́ ní bókè ìdè náà ọ̀nà nàkọ́ ti sẹ́ni ní ìwò mọ́ nàní. àwọn eré àwọn ọmọ mẹ́lẹ́ náà bí ó lè gbanáwé step by step. àwọn kó àfẹ́nà ní òjá àṣà ọ̀tẹ̀ bẹ́ẹ̀ náà bọ́kọ́ ní. ó lè rọ̀ bí o láwọ́ ọ̀gbọ́n ọ̀gbọ́n ẹ̀ẹ́dá kẹ́ni owó ẹ̀rẹ́ ti lè ṣẹ̀dá. anẹ́rẹ́kọ̀ọ́